ẹ kú dédé àsìkò yìí nígbà tí mo jẹ́ ọmọ kékeré mo jẹ́ nìkan tẹ́ pé ìyá mi máa ń rò pé ah, mo máa ń ríran nípa ọmọ yìí o pàápàá tó bá sùn tó bá jí ó máa lóhùn ní àwọn ìran kan sí mi nítorí pé ó jẹ́ olùṣọ́ ó ní àwọn ọ̀ràn pé à tọmọ yìí bá dàgbà o ó máa di olùṣọ́ ó máa gba iṣẹ́ lẹ́yìn mi ṣùgbọ́n mo ṣàkíyèsí pé lákòókò náà ìfẹ́ ilé ìjọsìn kò fi bẹ́ẹ̀ sí nínú ọkàn mi mo gbìyànjú agbára mi àti ipá mi láti ṣe ohun tó dára ṣùgbọ́n ohun kan sọ fún mi pé ṣé o ti ń darapọ̀ mọ́ ohun ti ilé ìjọsìn bí tipátipá ṣera mi àbí láti máa mú nǹkan ṣe ṣùgbọ́n ìyàlẹ́nu pé tí n bá jáde láti rí àwọn band tí wọ́n ń kọrin tó ń ṣe ohun kan mo máa rí i pé ìfẹ́ mi ó máa ń wà nínú rẹ̀ ṣùgbọ́n ohun tí ilé ìjọsìn ó fi bẹ́ẹ̀ jẹ́ nǹkan tí ìfẹ́ mi kò sínú rẹ̀ kakọrin ìbẹ̀rẹ̀ sí ní orin ilé ìjọsìn ni mò ń gbìyànjú ṣùgbọ́n ìfẹ́ mi ò sínú rẹ̀ mo tiraka bóyá mo tẹ̀lé kọrin kan mo gbìyànjú ṣùgbọ́n mi ò lọ dáradára ó wá di ọjọ́ kan mo wá rí nínú orin mo sọ fún ìyá mi pé ah, mo fẹ́ tẹ̀lé ọ̀rẹ́ mi láti lọ kọrin o ìyá mi sọ fún mi pé irú wo ló ń kọ ah, mi ò mọ orin tó ń kọ o ṣùgbọ́n ìyá mi gbìyànjú láti mọ orin tó ń kọ ọ rí i pé orin tó jọmọ orin ayé ni ó ní kò sọ́nà fún mi ṣùgbọ́n mo ní mo ní láti lọ nítorí pé ó jẹ́ ìdíje fún ọ̀rẹ́ mi èyí tí a gbọ́lọ̀ fún mo ṣàkéde pé ní ìpele quarter final a ṣe dáradára a ohun tí ọ̀rẹ́ mi sọ fún pa Paul gbìyànjú láti lọ fún ohun yìí ní ìgbà oh, mìíràn oh, ó dandan fún wa láti tẹ́tí sí àwọn ọ̀rẹ́ tó bá ń bá wa sọ̀rọ̀ nínú ìdíje tó jẹ́ pé òun gan ló ṣíwájú ó ní ìdíje yìí èmi gangan ni òun ṣe fún ó ní gbìyànjú láti ṣe bí ìrìn àjò yìí ṣe bẹ̀rẹ̀ nìyẹn nítòótọ́ ìdojúkọ oríṣiríṣi ó uh, wà pàápàá nígbà tí mo wá sí ìlú Èkó fúngbà kọ́kọ́ ọkọ̀ alẹ́ la wọ̀ láti Jos wá sí ìlú Èkó nígbà tí a dé Èkó láti wá mákẹ́tà bàtà tí ó ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n nígbà tí mo dẹ́kọ̀ tí mo yọjú lójú wíńdò ní ìdúmọ̀ta tí mo rí àwọn tí wọ́n ń ta búrẹ́dì lójú pópó àti bẹ́ẹ̀ gba tí mo rí mo ní ah ṣé kò tí mo fi wá gbélé lé ṣé dandan ni mo lè tẹ̀dó sílùú èkó yìí ah mo tún wò pé ah, adédùnmọ̀tàṣà abẹ̀ sí máa wá mákẹ́tà èyí tí yóò ṣe agbátẹrù wa èròǹgbà wa ni pé ká lu ọjọ́ kan tó bá di alẹ́ ká padà sí ìlú Jos tàtiwa ṣùgbọ́n ààrí àǹfààní bẹ́ẹ̀ a pàdé èèyàn kan èyí tó fẹ́ ràn wá lọ́wọ́ ohun tó bá dọjọ́ kejì kí a wá pé òun yóò ṣe ìrànlọ́wọ́ fún wa a gbìyànjú láti gba hòtẹ́ẹ̀lì èyí tí a dé sí owó tó lè wà lọ́wọ́ wa kò fi bẹ́ẹ̀ pọ̀ a lówó wọ̀nba ta ní láti fi gba hòtẹ́ẹ̀lì ṣùgbọ́n ìyàlẹ́nu pé gbogbo owó yìí ó tán nítorí ọjọ́ kìíní ọjọ́ kejì àríra tí di ọjọ́ kẹta àròhùn ṣe ẹ̀gbọ́n mi tó jẹ́ Jude ó wà nínú eré sinimá ó ṣáà ń bẹ àwọn èèyàn pé kí a gbìyànjú láti ṣe ohun kan láti mascot kiri during that time ṣùgbọ́n ìyàlẹ́nu pé ní ìgbà yẹn reception ni màá sùn sí màá ṣe gbákan màá ṣàrò kan síbẹ̀síbẹ̀ ìdojúkọ pọ̀ nígbà tá a dé park kò sówó lọ́wọ́ wa a béèrè bóyá a lè rẹ́ni tí ó lè ràn wá lọ́wọ́ láti padà sí ìlú jọ ṣùgbọ́n ìyàlẹ́nu pé àárẹ̀ èèyàn kan tó ń lọ sí ilé ìjọsìn tí ìyá mi ń lọ ó ní tíkẹ́ẹ̀tì kan péré ni òun lè rà fún wa wá bẹ àwọn ọlọ́kọ̀ pé kí wọ́n jọ kí wọ́n a lè patch ọwọ́ bá wa gi sáàrin ọkọ̀ àṣà jókòó sí bàṣà ṣe ìgbìyànjú bàtà dé Jos nítòótọ́ orin náà ṣì wà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n ibi tí àti pèsè orin ni kò tí ì sí dáradára kò síbi láti pèsè rẹ̀ nítorí pé rédíò kan àti tẹlifíṣàn kan péré ló wà nílùú Jos ṣùgbọ́n nílùú Èkó ọtún bíi mẹ́ẹ̀ẹ́dógún tó rẹpẹtẹ ìpèníjà wa ni pé níbo ni a ti fẹ́ ṣe orin yìí a ṣáà lọ síbi kan ní ìlú Jos tí wọ́n ti ń ṣe orin àgbà kámẹ́rà wọn a gba ohun kan láti fi ya àwọn fídíò kan a ya fọ́nrán fídíò kan àti kejì lẹ́yìn fídíò àkọ́kọ́ èyí tí mo yà àti kejì àwọn èèpo bóyá owó ti dé ṣùgbọ́n kò sí kankan kò sí kankan ní ìgbà yẹn lẹ̀bẹ̀ sí máa rí àwọn dojúkọ lóríṣiríṣi nígbà tí orin yẹn bá ti tóbi jù wọ́n lọ orúkọ wà ṣùgbọ́n kò sówó talent wà la kò sí owó ọ̀kadà la máa gbé láti fi kàn mọ́ láti wá ìbòjú láti máa bójú mi nítorí pé ojú mi ti wà ní gbogbo ibikíbi àwọn èèyàn ti mọ̀ mí dáradára ṣùgbọ́n kò sí owó dáradára nígbà náà mo ṣì wà ní fásitì ìlú Àbújá ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ ni mo pàdánù nítorí pé kò sí owó ṣùgbọ́n mo jẹ́lu mọ̀ọ́ká kò sí owó dáradára àwọn tó fẹ́ dúró wọ́n dúró àwọn tí wọ́n lè reason pẹ̀lú mi wọ́n reason láti dúró nítorí pé àforítì ni ìdojúkọ pọ̀ lóríṣiríṣi ohun tí mo fi ń sọ ọ̀rọ̀ yìí ni pé mo fẹ́ kí a mọ̀ wípé kò sí ohun tó wà tó rọrùn ní ayé yìí mo fẹ́ kàwọn kò sí ohun tó rọrùn tó bá pò rọrùn ni kò àmì ò ní pẹ́ tó yẹ rárá rárá rárá ìtàn mi ó jẹ́ ohun kan tó fẹ́ kà mọ̀ pé dandan ni fún wa ni láti ní àwọn ìdojúkọ kọjá nítorí pé ọ̀nà láti ṣe àṣeyọrí kò ń ṣe nǹkan tí ó rọrùn nítòótọ́ mo gbìyànjú ah, ẹ wọn tí mo ti wá àti ìlú Jos mo ti wá Jos ó jẹ́bi tó dára ṣùgbọ́n ìgbésí ayé Jos ó yàtọ̀ sí ti ìlú Èkó tó pé ìlú Èkó dàbí ilẹ̀ Amẹ́ríkà ìdí tí mo fi ń sọ ìtàn yìí fún wa ni láti mọ ìtàn nípa òmìnira mi nítorí pé kò rọrùn fún mi ṣùgbọ́n ọpẹ́ ni f'Olúwa pé mo ṣàṣeyọrí ọpẹ́ sì ni f'Olúwa pé mo làájá èyí ni ìtàn òmìnira mi mi ò fẹ́ lọ dénúdénú láti sọ ohun tójú mi rí mo kàn san àbùkọ́ mo kàn gbìyànjú láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àṣeyọrí èyí tí mo ṣe mo ń sọ ìtàn òmìnira mi fún yín láti lè ṣiṣẹ́ dáradára láti tẹpá mọ́ṣẹ́ kí a má bàa kéne kí a má bàa sọ pé kò lè ṣeé ṣe tó bá ti ní ìgbàgbọ́ náà èyí ni ìtàn òmìnira mi my freedom story.